ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn mẹ́rin ní president alọ́ ti gbowó lọ́wọ́ president nàìjíríà ó ti dalẹ̀ yorùbá ọ ti ṣe irọ́ ni ẹ̀yin náà wò mí wò ṣé mo ju ẹni tó lu ẹ̀wọ̀n ẹ bàbá dúpẹ́ lọ́wọ́ president alọ́ dáadáa rí o ẹ wò mí wò mi lé gudugudu yóò gudugudu yóò àgbọn ọ̀dẹ̀rọ̀ tábà kan gudugudu ara gudugudu lé ni president sọ ó ṣe débi pé ee eh, ráyè báyàwó mi sùn nìkan inú sẹ́ẹ̀lì nìkan ni gbogbo yòókù jíjẹ mímu ní o tẹ̀rí ìyàwó rẹ rọmọ ni kò sí nǹkan kan tó ní la ò ní kí gbogbo ọmọ yorùbá o orúkọ tèmi ni bàbá yín mo kí yín pátápátá diaspora. fún gbogbo wàhálà tí ẹ ti ṣe kẹ Sunday jáde ní àhámọ́ ẹni ló kọ́ lóṣù kan tó jáde ní àhámọ́ today is the seventh of, uh, of April Thursday the seventh of April adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá fún wàhálà tẹ́ ṣe gbogbo ìpàdé tẹ́ ń ṣe káàkiri gbogbo akitiyan tẹ́ ń ṣe kí Sunday ṣáà jáde èmi tí mo dẹ̀ jẹ́ bàbá yín tí mo wà ní bí bẹ́ẹ̀ ṣe ń tì mí lójoojúmọ́ lọ́sàn-án lóru baba Sunday ò tí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí Sunday wọ́n ní ara Sunday ò gbogbo ẹ̀ ó ti parí báyìí o èmi fúnra mi náà mi ò nídìí láti wá lọ máa tò sí ọ̀nà mọ́ <laughs> láti lè rí Sunday o Ọlọ́run ti ṣe oore o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n láàrin àwa ọmọ ènìyàn ẹni tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù lẹ́ni ni President of Benin Republic President Talon He has done wonderfully. He had his mind, his a vision clear from the beginning, from the moment that Sunday was arrested. And that's why he was not whisked away from, uh, from uh, Benito, Nigeria. Adúpẹ́lọ́wọ́ wọn And when it came to our then, Kawajoko, jókòó, Soro, wọn negotiate, uh, uh, leading to uh, his, uh, to the president himself gbogbo àwọn tá a bá ṣe negotiation náà jẹ́ gentlemen this is a different kind of country from Nigeria the people who rule this country are civilized people mm-hmm. yeah so it is easy to talk with them they are not savages mo padà láti tún dúpẹ́ lọ́wọ́ president alone very very very much president ẹ ṣé o ọlọ́run tó ti bùkún yín tó ti ń lò yín láti build a great country in Benin Republic àtúbọ̀ máa lò yín o mo dúpẹ́ púpọ̀ eh, Sunday nìyí lọ́dọ̀ mi báyìí o àwọn kan sọ pé wọn ti release ẹ eh, wọn release ẹ temporary ni eh, ẹ ṣe ń dùn orí fọ́ ara ẹ̀ ò dá hospital náà gbé lọ ọ̀hún gbé lọ hospital kankan o ìjọ tá a máa release ẹ̀ wọ́n pè mí wọ́n ní ọmọ ẹ̀ nìyí o àbí Sunday bẹ́ẹ̀ ó fẹ́ kó ṣàlàyé yé wọn bọ̀ tó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà wa àtàwọn lọ́ọ̀yà wa yòókù Professor Adeniran has been wonderful and so because French language na something nǹkan náà ìbá difficult o òyìnbó eh, french tí mo mọ̀ pọ̀ mo ṣe àmọ́ dakọ president tana merci beaucoup is a great man and God will bless him gbogbo yorùbá ẹ máa gbàdúrà fún nílé lóko kọlọ́n bless yẹ president talon kọlọ́n bless yẹ ẹ ṣe. ọpẹ́ ni fọ́lọ́run torí pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe láyé gbogbo ìrìn àjò tẹ̀dá ọ̀rìn ó ti wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá tó láyé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 bàbá mi bá ń jẹ akéwì ẹ̀mí yóò kún fún wa ẹ kó wa jẹpẹ ẹ kó wa jẹpẹ. ẹ mọ àfi àdọ́là tí mo fi dúpẹ́ lọ bàbá wa adẹniran kọfọ adẹniran ẹ̀mí yóò gún bàbá ẹ̀mí yóò gún fún mi màá rí pẹpẹ ẹkọ àdúró tì mí ẹkọ àdúró tì gbogbo fámìlì mi ẹkọ àdúró tì ọlọ́run lára mi ọlọ́run ní fẹ́yìn náà lẹ ẹ dẹ kó wa jẹpẹ ẹ sìn wà délẹ̀ lérí lẹ́yìn náà mo dúpẹ́ lọ ọlọ́yà mi ìyá sàlámì ẹ ní parẹ́ láéláé wàláyé ojú ò ní tì ẹ̀yin ò lè wà kọ́mọ́jà nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ yé mi inú ẹ̀wọ̀n ò easy kí ló dé tí ì rí lọ́ọ̀yà láti jọ yìí kí ló dé ń bẹ̀rẹ̀ sí pariwo mo fún mo sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ̀ ọlọ́run mo dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ṣe ní onísùúrù ẹ̀dá ẹ̀yin ò gbé ń bínú bí mo ti sọ̀rọ̀ táwọn yẹn sọ pé ẹ̀ kọ́ da ló mọ́ ẹ̀ bínú ẹ̀ tún padà wá bá mi ẹ wá ní kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ bó ṣe rí bó ṣe rí rè ẹni tó yẹ ká máa yìn ní tàlọ́n pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀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 àtọba àti joyè àtọwí àti kristẹni o àti mùsùlùmí ni o àti babaláwo mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́.